واتقوا الله الذي تساءلون به ولا رحام إلى الله كان عليكم رقيبا يا الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يؤتي الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار نعوذ بالله من ذلك السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọlọ́run ọba ọba tuntun ṣọwádìí ẹni kí ọlọ́run ọba kí ó fi ìjókòó wa kó ṣe ní ìjókòó tí ó ṣe àlékún ìmánì fún wa ní ayé ń bíi tí ó dẹ̀ jẹ́ sábàrí bí oríire fún wa ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà torí wípé nínú àdámọ́ tí ọlọ́run ọba ṣe ìgbàgbọ́ ẹ̀yìn iman ó ní wípé kò lè dúró ní ojú kan tí ọba ti lọ sókè yóò máa lọ lẹ̀ ní rahmakallah tí ọba ti lọ sókè yóò máa lọ lẹ̀ ní nínú tí wàá máa jẹ́ kí imani lọ sókè. Okay ó ní àgbọ́yé eléyìí wọn ló fi jẹ́ wípé àwọn sábẹ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam radiyallahu anhum bó ṣe wá nínú Muslim wọ́n máa ń sọ fúnra wọn wípé tí wọ́n bá fẹ́ ṣe àlékún ara wọn ní àgbọ́yé àti ìmọ̀ wọn ní ẹ jẹ́ ká ṣe àlékún ara wa ní ìmánì kí ọlọ́run bá a kọ́mọ́sà fún wa ní àdékùn ìmánì torí gẹ́gẹ́ bí òjíṣẹ́ náà sọ́lá sọ́lám ṣe sọ innal iman la yakhluqu fi jawfi ahadikum kama yakhluqu thaw فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم dájúdájú ìmánu máa ń fààyà ní gba ya ẹ̀kọ̀ọ̀kan yín gẹ́gẹ́ bí asọ́sẹ́ máa ń fa àyà máa yàn lọ́rùn ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ yóò mìyàn téèyàn ọba títí da padà sọ́dọ̀ ọlọ́run ọba kọ́mọ bí ó ṣe ṣe kó tó mọ tí ń ṣe tí ọba fọ́kùn sára rẹ̀ ló ti ṣìnà lọ kó di wípé òjíṣẹ́ náà sàrásílà sọ pé dájúdájú ìmánu máa ń fàyà nígbà èèyàn bí aṣọ sí máa ń fàyà mọ́yàn lọ́rùn ẹ máa bẹ ọlọ́run lọ́run gbogbogbò yìí pé kó ṣe ìmánì ní ọ̀tún nígbà àyà yìí kọ́lọ́ bá musa ṣe ìmánì lọ́tún nígbà àyà wa àwọn àjókòó báyìí tí ó kún tí àwọn afá máa ń ṣe ni wípé láti jẹ́ kí amọ̀ntọ́tọ́ àti ntí ọ̀tọ̀ tí ó fi jẹ́ wípé látara iṣẹ́ rẹ̀ ṣíṣe ní taba mọ̀ntọ́tọ́ àlékún ọmọ ọba ìmánì wa ìgbà tí àwa àti ìfà àti ìrẹ́ àfà ó jẹ́ pé ntí àwọn àfà bá sọ báyìí tá a hùhù gbọ́ káwa náà fi tó. Uh, àwọn ẹlẹgbẹ́ wa tá a jẹ́ tá a ṣàfà tá a jẹ́ ọmọ akéwú létí kó fi jẹ́ wípé látara rẹ̀ kí mánì wa náà ó lè bá a tún sókè kí ọlọ́run bá kọ́mọ́sà ṣe àlékún ìmánì fún wa. aláwọ̀ bá rí i pé ẹsẹ̀ wa ó pọ̀ rẹpẹtẹ ọwọ́ afẹ́ ọfẹ́ bá wa gbanú so <laughs> láti bí àná tí. Uh, a lọ sí àwọn wàláhìm eh, wọlémẹ́tì nìka àti àpékalálẹ̀ rẹ̀ ní ishal ẹ̀yìn pọ́jìn eh, ló ti ń ṣẹlẹ̀ tí ilẹ̀ fi máa ní òfin jẹ́ kí àti àwọn àlékì fún fẹ́jìrì gẹ̀ eh, ẹ bá bẹ lọ́wọ́ bá kó fi ṣe kàfàrà náà inshallah but kí àsìkò máa tọ́lásìkò tó ti lọ àwọn pé gbàgbà pọ́ṣọ̀n kan tàbí kejì kí a kàn máa jókòó aláwọ̀ fani ládàá náà fún fídíò tó kọ́ wíwá tá a wá àti jókòó tá a jókòó but kákan fi mọ́ra wa létí bí pọ́ṣọ̀n kan tàbí méjì kó fi jẹ́ pé inṣàlá kọ́láwọ̀n fún wa ní okun ara kó dẹ̀ fún wa ní ààyè ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ká kọ́ntínú pẹ̀lú halqa wa. yàtọ̀ sí ọmọ ayáwa Muhammad Malik Abdul Malik tí ó ń ṣe ìkómọ ní ọ̀la ọmọ ayáwa náà Sulaiman Fulani ọlọ́run ọba náà fi ó ṣe àlékún fún umma yìí látara òun náà pẹ̀lú àwọn ọmọbìnrin tí ó wá sọ ní juwahiriya inshallah òun náà pé gbogbo wa wípé kí a wá bá òun jẹ nasika ní ọ̀la ẹ jẹ́ kí n wo àdírẹ́sì tí ó wà ń bẹ̀. náà. Kilometer thirty four Lagos Abeokuta express uh, alakoko bus stop by Redwanullah mosque uh, kilomita thirty four. Lagos Abeokuta expressway alakoko bus stop by Redwan Law mosque Na, kọ́lá wọn ò fi ṣe rọrùn náà náà ok yàmọ̀ sọ́lá sáà brother Abdulsamad ọlọ́wọ́n ọba ó ṣe àlékún fún mayila ti ara tiẹ̀ tó jẹ́ pé ó pe ní káwábọ̀n jẹ àpèjẹ kí ló gan mọ́ náà Mario aláwọ̀ bá fún wa ní mutmainna ní àti ara rẹ̀ tí Muhammad Malik tí ó ọ̀la Muhammad ní orúkọ orúkọ ọmọ kí ọlọ́wọ́ bá kọ́mọ́sà fún wa ní tá a fi ṣe òbí lé wọn lórí kí ọlọ́wọ́n bá kó kó bá tọ́ wọn ní ìtọ́ tí wọ́n fi ṣe àlékún oríire fún àwọn òbí ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíámù náà. sáwọn àlekàn tó náà nígbà tí ọ̀rọ̀ ìgbò ń bọ̀ tí ẹ sọ pé bóyá ọmọ ya wa Muhammadu Buhari pé ó ó invite yín pé kí ẹ wá bóun níbi kan bákan bákan so mo rò pé lè làwọn èèyàn wá ṣìgbọ́ yìí so àwọn brothers kan ní àti Unilọrin so wọ́n pè mí wọ́n dẹ̀ pọ̀ wọ́n gbé spoon fún speaker bí mo ṣe rí wọn so nípa pé wọ́n bára wọn jiyàn pé ni pé nǹkan tẹ́ sọ ni pé ni pé a lè join politics a lè lọ dìbò a lè ṣe kíní pé a lè lè campaign nǹkan tó gbọ́ àwọn tó ń sọ kí nǹkan tó ń sọ nìyẹn so bọ́dà tí ó mọ̀ yìí dáadáa lára àwọn àwọn tòlábù yìí ó ní láéláé pé kò ṣẹlẹ̀ pé nǹkan tẹ máa kọ́ wa ni pé democracy ò kúfù ni pé sòun bá wọn jiyàn so kọ́kọ́ bí yín pé kí lèmi ní sin pé ṣe é lọ bá buhari tòótọ́ mo ní ẹ sọ pé ẹ lọ wọ́n dà ní subhanallah wípé bóyá òtítọ́ nìkan táyà ń sọ tó tán pé sọ pé àlè wípé ṣé ẹ ti ṣéyìn mọ́kì fún yín wípé so mo á ní ah, rárá wípé mo pẹ́ ṣéyìn mọ́kì fún yín pé democracy ó sì rí mi kúfù <laughs> so mo á ní pé kẹ́ bá a yan pé bóyá yàtọ̀ sáwọn brọ́dà ni bóyá àwọn ọmọ ìtúlẹ̀ ní eh, àgbọ́yé tó gun nípa akẹ́tẹ́ sọ so ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé nípa pé nǹkan táwọn afa sálàfù máa ń ṣe nípa pé tó máa rí i pé bóyá nìkan lọ́dọ̀ wọn bóyá ó ní àkídà tó gun àbí yẹn lówó bú sálàf ní pé kí wọ́n á ní pé ẹ má sàlámọ̀ sí lágbájá àbí ká gbọ́ ikọ́ tu ẹ̀ ṣé a lè lónìí sí fáwọn mùsùlùmí ara wa tí wọ́n gbọ́ sáàgóyé lóyún tí ń ṣe láàrin abọ́dá wa pé tẹ́ bá jọ ní nìkọ́ṣ nǹkan tí bọ́dà máa sọ ni pé mi ò ní sálàmọ̀ sí ọmọ àbí mi ò ní mi ò ní kí ẹ àbí mi ò ní bọ́ sọ̀rọ̀ mọ́ ó ti ń ṣe láàrin wa nísìn ṣé a lè lò láàrin wa nísìn bó so bẹ́ẹ̀ kẹ́ bá yan àárín yẹn ẹ̀hìn àti àwọn náà máa ń ṣe fún. alhamdulilayi wa salatu wa salam ala ashrafil mursalin muhammad wa ala alihi wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bá a ṣe sọ ń bí tí ó yẹ gbogbo wa àní ọ̀rọ̀ politics wọn tí wọ́n ń ṣe. a lè tara bọ̀ a lè sá kúrò wípé kò sí àfa kan lórí mẹ́rẹ̀ẹ̀rin ayé tí ó sọ wípé kàkà wọ̀rọ̀ kò dẹ̀ sí àfa kan lórí mẹ́rẹ̀ẹ̀rin ayé tí ó sọ pé ká tara bọ̀ bí wọ́n ṣe ń ṣe àwa sọ wípé tabari ètò yanjú nínú àwọn tí wọ́n ń ṣe tí wọ́n láwọn fẹ́ dúró tó dẹ̀ jẹ́ pé ààrí sí i látara antecedent ẹ̀ wípé yóò ṣe dáadáa fún tí òfin ní jẹ́ ìbú fún àwa mùsùlùmí tá a dẹ̀ rí wípé a lè kópa tí ọlọ́run bá bá kọ́ pé yóò mókè látara ìpátákó àní kí agbárùkù tì kì í ṣe nínú ètò wọn wọ́n á jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń díje olórí nàìjíríà ní àsìkò yìí gbogbo wọn jẹ́ mùsùlùmí àwọn ni ok nínú wọn àwọn tí tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn kan nínú àwọn brothers wọ́n. Wa ṣe akitiyan láti kọ̀ntáàkì wọn wípé láti fi rán wọn létí wípé ihun tí ẹ̀ ń kópa nínú rẹ̀ yìí o kìí ṣe ojú ọ̀nà wa o ipò tí ẹ bá dé ń bẹ̀ o báwo lẹ ṣe ṣe tí òfin ní jẹ́ èébú fún umma so ìgbésẹ̀ tí àwọn ọmọ ìyá wa gbé nìyẹn wípé tí wọ́n bá débẹ̀ o báwo ni wọ́n ṣe ṣe tí ó fi jẹ́ oríyìn fún mùsùlùmí àti Islam látara yìí pé ntí oúnjẹ aráàlú níyà tí ọrọ̀ ajé ìlú tó dẹ̀ lè mú ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan yìí kúrò báwo ni wọ́n ṣe ṣe. tí òfin ní jẹ́ pé ó jẹ ìbú kí ni níbo ní bàtà tí ń ta ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́sẹ̀ kìí ṣe General Buhari nìkan gbogbo àwọn candidates yẹn tí wọ́n jẹ́ mùsùlùmí ni wọ́n reach out sí ọkàn jẹ́ wípé olówásẹ̀kọ̀ tó jẹ́ wípé. Si wọ́n invite àwọn kan nínú wa wípé kí wọ́n bá sọ̀rọ̀ kì í ṣe general Buhari nìkan gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wà ń bẹ̀ láti ta wọ́n jí wípé n tara bọ̀ yìí o kì í sọ̀nà wa o tẹ́ bá débẹ̀ o bọ́ọ̀ lẹ́ ṣe o tí kò fi ní fa àkóbá fún yín ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama o òun náà ni wípé kẹ́ ẹ mọ̀ wípé n ti ipò tẹ́ ẹ bá bọ́ sí àmánà ni bọ́ọ̀ lẹ́ lò ó tí òfin ní jẹ́ wípé yóò jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún yín ní gbangba ọjọ́ gbẹ̀ngàn kíámà àwọn akitiyan tí àwọn brothers ṣe ni ọkàn jẹ́ pé ti general Buhari lọ́wọ́ prominent ni nínú àwọn tí wọ́n wá torí pé ó lọ sí markaz lágége awalan lẹ́yìn ìgbà náà ó tún wá ṣe. akitiyan láti pe àwọn kan nínú àwọn èèyàn wípé kóun ó sọ fún wọn wípé n tó ń ní lọ́kàn ni kì í ṣe òun nìkan um, Umar Musa Yar'Adua náà on his own ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀ wá sọ pé ọjọ́ ẹni tó kóra ró nípa. Uh, ayé tó dẹ̀ jẹ́ pé òun náà ní ìgbìyànjú tiẹ̀ so effort àwọn ọmọ yà wá ṣe akitiyan láti reach out sí òun náà aha and uh, mo dẹ̀ gbà wọ́n níyànjú wípé inshallah uh, oníwòsàn yìí kọ doctor kì í kọ patient kankan yóò ṣe akitiyan ní dáyàsíwẹ̀ eh, doctor ni. Uh, kí wọ́n reach out sí ọmọ ìyá wa Abubakar Atikina so that is ìgbésẹ̀ tí wọ́n gbé nìyẹn kì í ṣe wípé bóyá ìyún wa jẹ́ evidence wípé káwọn èèyàn wa sọ wípé ok bígbà tó jẹ́ wípé àwọn èèyàn ti ní tí wọ́n fẹ́ ṣe lọ́kàn tẹ́lẹ̀ wọ́n wá ń wo lẹ́bẹ̀ wo làwọn lè dì tí àwọn fi wá yàwọ́ ìkípe ìpèpè ní pé àwọn ọmọ ìyá wa ni àwọn tí wọ́n jáde yìí kí ni ìrànlọ́wọ́ tí a lè ṣe fún wọn tí a fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi mọ kí ni ọlọ́run ọba gbélé wọn lórí ní ìwọ̀ alhamdulilah bẹ́ẹ̀ náà ni a pè àwọn kan náà nínú àwọn tí wọ́n ń díje ti governorship náà lẹ́kọ̀ọ́. Uh, wọ́n pe gbogbo wọn náà ni wọ́n try láti bá sọ̀rọ̀ àwọn kan jẹ́ pé àwọn kan ò jẹ́ pé nínú wọn but uh, alhamdulilayi yóò ti di tàn nísìnyí náà so torí wọ́n rí ọ̀gọ̀rọ̀ wọn wọ́n wá sí mọ́ṣáláṣí wá kírun bíi gọ́vùnà ti kó nísìnyí gọ́vùnà elect that is. Uh, uh, yani wala ó ti di excellency kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ọlọ́lá ó ti di pẹ́ẹ́pẹ́ ọlọ́lá kun ló ló pọn ọba so ti kò lérò but òun na ń ọwọ́n kírun eh, ó lè ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ mùsùlùmí wọn mọ̀ wọ́n ròyìn tí wọ́n ròyìn pé ọ̀rọ̀ Islam kò ju ìrun wákàtí márùn-ún àwẹ̀ nǹkan ẹ lọ wọ́n mọ̀ yìí pé administration gan kí ni ètò tí Islam ń gbé kalẹ̀ fún so wọ́n pe òun náà kò make it but uh, ó send àwọn delegates wa tó náà sọ̀rọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kí ló ní fún ìlú tí wọ́n bá tiẹ̀ débẹ̀ kí ni tí. Ti ó yí ọ̀rọ̀ ṣe fẹ́ ṣe àwọn tí ń bẹ ńlẹ̀ yìí kí wọ́n fi mọ ta ni àwọn gbárùkù tì irú èèyàn wo ni àwọn wo ni wọ́n mọ̀ you aslan àwọn kọ́nùkọ́ kọ́kọ́ wà bẹ́ẹ̀ nígbà tí pé ah, ṣé mùsùlùmí ni ṣá àwọn ẹni rárá mùsùlùmí ni àwọn rí ní mọ́ṣáláṣí tí wọ́n ń kírun lọ́la ọ̀sán wọ́n ń kírun jimá àṣẹ kàfíńdà rẹ̀ káwọn èèyàn sọ bẹ́ẹ̀ so pé ó dẹ̀ ní. ìwà rẹ̀lẹ̀ kìí ṣe alágbájá pàápàá jùlọ wọ́n dẹ̀ sọ pé ẹni tó yẹ pé tí wọ́n bá ń bá sọ̀rọ̀ ọmọ ń tẹ́tí sí ni pé abẹ́rẹ́ tó lékun dì ní àwọn àna wa nísàlẹ̀ kó so pé definitely ó ṣe bá sọ̀rọ̀ kìí ṣe èèyàn so látara yẹn náà pé ok eléyìí tó ṣe bá sọ̀rọ̀ gbowó sí lè kọ yọsà wà mọ́sáàsì wá kírun ọwọ́ kù kí ìmáàmù ó ṣe ojúṣe rẹ̀ láti pe àkíyèsí rẹ̀ sí ibi tí so àwọn kan akitiyan tí àwọn ọmọ ẹ̀yà wa gbé nìyẹn wọ́n wá wò yí pé ókè kò ní pé táwọn ò bá sọ yí pé kí wọ́n pè wá sí i wípé kí ni a ní ní ọyìn tí a lè yá wọn ní ọgbọ́n that is it eh, bó ṣe rí nu ẹ̀yin wá ṣe pé <laughs> àwọn èèyàn tó yẹ pé eh, wọ́n ti fẹ́ ta sí ọ̀rọ̀ kan ẹ̀yin ẹ̀ ṣe delil aslan now. pé ní ní àwọn aṣáájú tí wọ́n ti kọjá lọ a rí àwọn èèyàn tí wọ́n wọ́n dúró lórí àwọn. Eh, àgbọ́yé kan tí àgbọ́yé yẹn wá yapa sí ntí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsálà tó fi kọ́ àwọn sàbí tí àwọn tí wọ́n dẹ̀ tún tẹ̀lé wọn tí wọ́n dẹ̀ tún tẹ̀lé wọn tí wọ́n dẹ̀ tẹ̀lé wọn tí wọ́n gbọ́yé nípa ẹ̀sìn àwọn ará wọn kan tó jẹ́ pé àgbọ́yé wọn wá tako lẹ́yìn kí nínú àwọn sàbí wọn sọ pé a. Ah, àwọn ò ní bá yín ṣe o àní nǹkan kan ṣe pẹ̀lú irú yín báyìí láti fi pe àkíyèsí àwọn èèyàn sí wípé ní tí wọ́n dúró lórí lé lórí àgbọ́yé yẹn ó wọ ó gun torí kí wọ́n má bàa fi jọ wọ́n a mú àlàyé wá níbi tí àwọn tí wọ́n sọ wípé alhamdu onof wípé ọlọ́run ọba ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ ìgbà tó bá ṣẹlẹ̀ tán ni ó máa ń mọ̀ pẹ̀lú n táwọn ń rò ní wípé tó bá jẹ́ wípé ọmọ kó tó ṣẹlẹ̀ ni kò ní gbà kí n tí òun ọ̀fẹ́ kó ṣẹlẹ̀. Uh, àwa mú àlàyé wa gẹ́gẹ́ bó ṣe wá nínú sahih muslim wípé ọ̀rọ̀ yìí ń distọ́bù àwọn tó jẹ́ pé àgbọ́yé tí wọ́n gbà tí wọ́n gbọ́yé tó dẹ̀ sí pé ó ṣe é fi tì sí ọ̀dọ̀ òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó yà pàṣẹ lẹ́yìn ìgbà tí wọ́n wá dé wọ́n wá ń tọrọ ibi kọ́nà jẹ́ káwọn lè lọ sí hajj tàbí umrah wọ́n wá ráàyè lọ wọ́n wá rí sayyidina abdullahi ibn umar. رضي الله عنه عنهما وعنه جميعا أجمعين wípé wọn wá rí wọn á béèrè pé tọ àwọn kan wà lọ́dọ̀ wa tí wọn ti dìde nísìnyí o wọn ń ṣàkitiyan wọn ń ṣe gbìyànjú wọn ń ṣe gbogbo ẹ̀ bọ ní tí wọn ń sọ ni Sayyidina Abdullahi ibn Umar radiyallahu anhuma wọn sọ yìí a tí o bá rí wọn o sọ fún wọn wípé èmi ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn o àwọn náà ò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú mi èyí tó ń fi túmọ̀ sí wípé wọ́n ti jáde kúrò nínú ojúpọ̀nà tí òjíṣẹ́ náà sallallahu alaihi tó gbé kalẹ̀ fún àwọn ọmọ yìí fún ẹ̀dá wípé torí wípé ẹni tí ò bá gba ọ̀rọ̀ kádàrà gbọ́ gbogbo ohun tó bá ṣe níṣẹ́ láti fi wojú rẹ̀ ọlọ́run ọba o. ọlọ́run ọba ò gbà yóò dẹ̀ wọ̀ná kọ́láwọ́ yà wá ya rẹ̀ so wọ́n ṣe àlàyé eléyìí tó ń fi túmọ̀ pé wọ́n fi pe àkíyèsí wọn padà kí wọ́n fi mọ ewu tí ń bẹ nínú tí wọ́n ń ṣe adẹ̀rírù ṣèṣì báyìí nínú àwọn ìṣesí àwọn táwọn sọ ni pé òkè àsìkò wà nísìn àwọn kan wá mú ojú tọ́yapa sí ntí àgbà wípé ojú ọ̀nà lélẹ́yìí ṣé tá a bá wá mọ̀ wọ́n ṣé ká ṣe bí àwọn ẹni ìsíwájú yẹn ká ṣe bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni látara wípé a bá wọn ṣe mọ̀nàkọ́ṣà ìlímíyà a pé àwọn èèyàn sí nǹkan tẹ́ dúólé lórí o nítorí túmọ̀ sí ni tọ́lẹ̀ jẹ́ pé àwọn ẹni mímọ̀ dá sí i láti pe àkíyèsí àwọn èèyàn sí i tọ́ba wa takú tọ́sẹ̀ àkókò nàkílé lórí rẹ̀ láti pe àkíyèsí àwọn èèyàn sí toró ti di virus kọ́mọ́ di wípé ó ń di wípé wọ́n wá ń infect àwọn míì náà àlékún àpékè lágbájá o position rẹ̀ position rẹ̀ lórí kèé sara rẹ̀ o. ẹ má rìn mọ o kẹ́yìn náà má wọ tí yóò ti kó sí ní orí o aha but still àní dákẹ́ a máa bá ṣe fanfa pé adam àtàdúrà fún kọ́lọ́wọ́n bá kó yí padà sí dáadáa kọ́lọ́wọ́n bá kọ́mọ́ sọ wá nù náà. bẹ́ẹ̀ kí ṣe ìgbà ṣe bíi tàlíkì lórí lórí yọ̀ǹdísà wàmọ́ lam yahkam bima anzalallah fawla ikahumul kafirun lórí pé tó bá yẹ pé gẹ́gẹ́ bí bàṣẹ yìí sọ pé tó bá dájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́run bá yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá àlekọ́lá sọ pé nítorí ti di kèfèrí tó bá yẹ pé bóyá àwọn minor ìdájọ́ nínú ilé ní àdúgbò ní class lecture room theatre hall ṣé tí ọba ṣe àwọn nǹkan yẹn tó yẹ pé kò ń ṣe nǹkan tí ẹ kíní yẹn ò ní ṣe pẹ̀lú sẹ́ẹ̀rí àbọ̀tẹ̀yìn ọkàn lo hikmọ̀ láti fi ṣe ìdájọ́ yẹn ṣé yẹn náà ti bọ́ sábẹ́ verse yẹn ni. tí ojúpọ̀nà bá wà tí Islam gbé kalẹ̀ yìí pé bó ṣe yẹ ká ṣe nǹkan ni tí yẹn wá yapa sí tí ò ṣe bẹ́ẹ̀ ó ti bọ́ sí eré àwọn but kófù dóná kófù ni ọ̀gọ̀rọ̀ rẹ̀ máa ń jẹ́ kìí ṣe iṣẹ́ kèfèrí iṣẹ́ kèfèrí gan ni wípé kéèyàn yapa sí ní ti ọlọ́run ọba tó fi ràn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam màá sí gan ìdẹ́ṣẹ̀ gan kófùrù ni but kìí ṣe kófù tó jẹ́ pé ó gbéyàn kú nínú islam tó bá ti wá di pé unjustify ẹ̀ pé ti islam wí gan ó change ti ọlọ́run ọba fi ràn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nù èyí ló gbé yàn jáde bọ́dà àlàyé lórí rẹ̀ ó pọ̀ jù báyìí lọ tó yẹ pé inshallah al-karim ìgbà tá n bá ń sọ̀rọ̀ lórí yàní qawaidul iman a ṣe àlàyé rẹ̀ n tó lè gbé yàn jáde tó jẹ́ pé ó yẹ ká ṣọ́ kọ́lọ́wọ́n kọ́ mọ́ gbé a jáde nínú ọ̀nà rẹ̀ inshallah. ala náà ni àṣìṣe ńlá ni kọ́nà ọ̀yà wáyà eh, kí èèyàn máa tètè yánu pé ọmọ ìyá rẹ̀ ní kèfèrí eh, torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà Muhammad wa sallam tó sọ yìí pé eh, ẹni tó sọ sí fún ọmọ rẹ̀ wípé ìwọ kèfèrí tó pè ní kèfèrí ah, gbólóhùn tí ẹni tó pè ń kèfèrí ní tí ẹ bá ṣe kèfèrí ìwọ tó pè ní kèfèrí ìwọ náà ti di kèfèrí so ló fi jẹ́ pé area ni tí kìí ṣe tí èèyàn máa ń pò lẹ́nu bí ẹ ń jẹ gúgúrú tàbí tí èèyàn máa ń tí èèyàn máa ń fi ń ṣẹ̀fẹ̀ kìí ṣe kò ní téèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún ni la mú àlàyé wáyé pé àwọn afáwa. Uh, ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta kò sí ẹni tí wọ́n tètè sọ yìí pé a eléyìí ò ìṣesí rẹ̀ ó ti jáde kú nù Islam ti di kèfèrí bíi Khomeini látara wípé kí ni ó ń ṣe ibi gbogbo ọlọ́run ọba lé àwọn àáfàá méjèèjì Sayyidina Abubakar àti Sayyidina Umar ó dẹ̀ tún ní rudala anu ajma'i àti àwọn ọmọbìnrin wọn méjèèjì Aisha rudalana àti Hafsa kò dẹ̀ fi pamọ́ ó dẹ̀ dúró lórí ipò mọ́kìfù wípé ẹni tí ń pera rẹ̀ ní Sunni tí ń tẹ̀lé ojúpọ̀nà àwọn Salaf ó jẹ́ ẹni ẹ̀gbin ju ẹlẹ́dẹ̀ àtajá lọ kò àwọn àfọ̀tì ẹ̀ mú o sẹ́nu kù látara yìí pé eléyìí o ni o torí kí àwọn ọmọ ya wa tó yẹ pé wọ́n ń wo ti ọ̀rọ̀ siasa ọ̀rọ̀ politics tí wọ́n fi wọ́n tí wọ́n sá wọn lẹ́yìn jòjòjòjò politics ò lè sọ yẹn dín kankan kò lè mú àlékún oríire kankan wá báyàn ní wájú ọlọ́run ọba torí pé kí ni wípé àwọn tí ò sùúlù wọn ẹ̀yìn foundation ẹ̀sìn gan tó bá ti yapa sí ti tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám fìlẹ̀ fáwọn sàbẹ̀ táwọn sàlàf dẹ́gbà dájúdájú eléyìí ó ti ó ti ṣìnà ẹni ìṣìnà lélẹ́yìn ẹni ìṣìnà ní eléyìí kọ́nà ọ̀yà orí burúkú so àwọn tí wọ́n ní irú àwọn àkọ́ ìdìbà ní dájúdájú ẹni ṣìnà ni wọ́n tí ò yẹ kéèyàn ti ẹ̀rìn máa irú wọn kọ́nà ọ̀yà ọ̀yà orí burúkú náà. ulama ni wọ́n ṣe tẹ̀m̀bì wípé àwọn àfáà ni wọ́n sọ pé ṣe rí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí o base lórí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí o ntí ó gbẹ̀yìn kú nínú Islam ni àwọn ní báyìí tó dẹ̀ sọ̀rọ̀ nǹkan báyìí tó sọ̀rọ̀ nǹkan báyìí o ó ti jáde o ẹ yẹra fún náà inshallah now. ṣé kwan ti náà bọ̀gà gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ bí kọ́ríyó àti àwọn jù ẹbí ń gbà mí inú Quran tí ọlọ́run bá máa pe àwọn jù á but látàrí pé a máa ń rí i pé gbogbo nǹkan tí ọlọ́run bá sọ ọ̀gọ̀ọ̀rọ̀ rẹ̀ ni àwọn tó jẹ́ kọ́ríyó tàbí yìí máa ń takò tó wọ́n á sọ pé kì í ṣọ̀nà ṣé àwọn ẹni yìí àbí a lè pè wọ́n ní káfíìrì. bọ́dì kèfèrí ní tíra kèfèrí tó jẹ́ wípé a ní nǹkan tá a fi lè bá wọn fà á tá a fi súnmọ́ mú súnmọ́ wọn súnmọ́lé látàrí pé wọ́n ṣe kèfèrí sí ní tí Ọlọ́run bá fi rán ànábì wọn gangan gangan tó wípé ìwà ìtẹ̀lé tí ànábì wọn tó fi jíṣẹ́ fún wọn òun ló lè kó wọn yọ nínú ewu tí wọ́n bá dẹ̀ tẹ̀lé wọn ò ní choice àfi kí wọ́n jẹ́ mùsùlùmí sóti yé báyìí nìsín wọ́n ti kèfèrí sí wọ́n gbé jùlẹ̀ sóti yé báyìí nìsín wọ́n ti gbé jùlẹ̀ but láti fi torí láti fi sún wọn mára sóti yé báyìí nìsín láti pe àkíyèsí wọn láti fi sún wọn mára ló fi jẹ́ wípé yanni leniency ìdẹ̀kùn ọ wá fún àwọn ju àwọn ọ̀ṣẹ́ bọ́ lọ ah, làṣẹ kẹfì kẹfìrí ni wọ́n. alẹ́ tó láti kàn ń pè kẹfìrí tí wọ́n clear tí wọ́n clear tí wọ́n clear pé àwọn kẹfìrí kẹfìrí alẹ́ kìtàb àwọn tí wọ́n clear kadi kafara Allahu kadi kafara alladhina qalu inna Allaha thalithu thalatha làṣẹ kẹfì dáadáa. àwọn tí wọ́n tí wọ́n ní àkídà mi tí ó yàtọ̀ sí tiwa mi kan wà tó yẹ pé tí wọ́n wẹ́ tó yẹ pé láàrin ara wọn ni wọ́n ti mọ àwọn nǹkan tí wọ́n yí padà ní àkìdá yìí tó yẹ pé àwọn tí wọ́n wá mọ̀ possibility wa kò jẹ́ pé tí wọ́n bá sọ àwọn yóò máa wò pé àwọn tá à ń rí ìṣe wọ́n sì lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ so irú àwọn ìyá kò ń ṣe gbogbo wọn bọ́tà wọn kan wà tán jẹ́ èèyàn tankutanku. naam tó jẹ́ pé wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba but aglabuhum yaani juhala ọ̀gọ̀rọ̀ wọn aláìmọ̀kan ní dúdú àwọn aláìmọ̀kan dúdú wọn ọmọ nǹkan ká wọn ò tiẹ̀ máa ń ti ń jẹ́ àkídà bóòlù ẹ̀yìn kílẹ̀ yẹn ń ṣe téèyàn fi ṣiṣẹ́ wọn kọ́wádìí iman wọn ọmọ nǹkan ká but torí wọn ní hamasa hamasa bàrídà wọn ní. tara lórí ọ̀nà ẹ̀sìn ẹ̀jẹ̀ àpèpè sọ́nà ẹ̀sìn ọlọ́run ọba ọ̀dẹ̀ràn aláìmọ̀kánṣẹ́ kò sí ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba ọ̀ràn ránṣẹ́ tí èso ìpè ní tí ọ̀kọ̀ọ̀kọ̀ kọ̀ ó ní mà revelation wáyù ìmọ̀ni iná ló fi jẹ́ pé wọ́n ju gbogbo ẹ̀dá lọ torí àwọn gbà ní fẹlifẹli tọ́jẹ́ yí pé ògidì ni wọ́n gbà kò sí ń kò wá sẹ́dá kan tó rí ìgbà bíi tiwọn kò sọ́gbọ́n tó tó tiwọn kò sẹ́ni tó gbọ́n tó wọn sóti yé báyìí nìsín olórí wọn tí ó yẹ pé kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ó ní Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó ti lọ tán sánmà àti ilẹ̀ connection ti já Jibril ọ̀wá mọ́ aleyhi salam láti wá sọ nǹkan kalẹ̀ fún anybody ló fi jẹ́ yí pé kò sí ẹ̀dá kan nígbà tó lọ́wọ́ bá ti ń ṣẹ̀dá tí ó jẹ́ yí pé ọ̀rọ̀ nípa rẹ̀ ọwà ṣáàmìl ó kún bó ṣe lògbà bó ṣe tọ̀ bó ṣe yàgbẹ́ bó ṣe jí bó ṣe sùn bó ṣe wọṣọ irun mélòó nínú àwọn irungbọ̀n rẹ̀ ló funfun kó tó jáde láyé irun bó ní ṣe jẹun bó ní gbogbo ẹ̀ látòkè délé bí òjíṣẹ́ náà Muhammad salasa kò sí torí rẹ̀ yìí torí wípé gbogbo àkójọpọ̀ gbogbo bó ṣe lògbà yìí ó ní àlàyé tíra tọ́lọ́wọ́n bá fi hàn ìdínú so ló fi wá jẹ́ pé yàní téèyàn kan bá jí nísìn tó ṣàkitiyan lójú ọ̀nà ẹ̀sìn tó wá rò yìí pé àá àwa iná iṣẹ́ rẹ ti wọ́ zero gbogbo iṣẹ́ rẹ ti rọ ojúbù nù ojúbù jọra ẹ̀ lójú pé bákan tó bá ti jọra ẹ̀ lójú iṣẹ́ rẹ ti wọ́ zero tọ́ba ti di pé kíbrú wọ̀ ìjọ ọ̀rùn ìgbéraga wà wọ̀ torí méjèèjì wọ́n súnmọ́ra wọn ọ̀kan ní kọ́kọ́ ṣẹlẹ̀ tìjọra ẹni lójú ní ó bí gbéraga tọ́ba ti jẹ́ pé ìjọra ẹni lójú wọ̀ iṣẹ́ òdòfo tí ìgbéraga bá ti wá ta sí iṣẹ́ òwàwọ̀ negative kọ́lọ́wọ́ yà wá yorì burúkú now ọlọ́wọ́n bó fi bọ́ anybody kò fi mọ anybody ló fi jẹ́ pé àwọn tó yẹ pé wọ́n jẹ́ ẹni tí ò jọra wọn lójú jù láwọn ànábì ọlọ́run ọba àwọn tí ah, sallallahu ala nabiyina wa alayhi àwọn tí wọ́n tún wá tẹ̀lé wọn wọn làwọn tí wọ́n ń pèpè bí wọ́n ṣe ń pèpè ẹni rí àáfàá súnà kan tí ó jọra ẹ lójú ẹni rí àáfàá súnà kan tó jẹ́ yí pé yóò ní gbéraga ẹ jẹ́ kí n fún yín ní ìṣesí ọ̀kan nínú wọn. Hmm. àwọn èèyàn bá bùkátà lọ sọ́dọ̀ rẹ̀ ọ akọ check one thousand riyal wípé ntí ó jẹ́ gbà kó fi bí abùkátà rẹ̀ ẹni tí a pẹ́yìn dà ọba kànmọ́kàn sí kó fi di ten thousand ó ti gbàgbé pé wọ́n ń fi wọ́n ó kọ́ ọ ní words ọwọ́ akámọ̀kànsí ó di ten thousand kò dẹ̀ túmọ̀ yìí pé gbogbo ohun tí ó bá kọ tó ń bá débi tí wọ́n ti gbowó wọ́n confam lọ́dọ̀ rẹ̀ àwọn wá confam wípé kí n lè kọ́ o wọ́n ní one thousand làwọn kọ wọ́n ní ah ó ti kámọ̀kànsí o tá a bá ní àwọn owó àásọ pé ó lè lélẹ̀ ẹ mọ̀ fún ní nǹkan kan mọ́ but kí ló ń sọ kí láàfà sọ àfà ní bóyá bùkátà rẹ̀ ju tí mo kọ fún un lọ ọ wá ń wò wípé àti tún wá padà wá sọ́dọ̀ mi ojú ń tì í so ẹ fún ní tọkọ subhanallah wọn ìṣesí wọn yàní wọn wà yàní. nádìr yà mọ̀rọ̀ nádìr mọ̀rọ̀ kéésè kéésè awon àwọn awon yege yege yẹn bi tiwa báyìí awon ti tí ti kọjá lọ ni wọ́n ti jẹun síwájú gan nípa lójú ọ̀nà ọlọ́wọ́n ba ló fi jẹ́ pé yàní kéésì iṣẹ́ èyí kéwú kó ní gbéraga tọ́ba yẹ pé kéwú lókè ó lè gbóde kó ní gbéraga but kéwú. torí pé bó bá ṣe ń kéwu sí i ni ó mọ rí kùsùrù ara rẹ̀ wípé ah èmi náà kù sí báyìí yìí ti ṣe lè yìí ti ṣe lè yìí ti ṣe lè so ẹni títí ẹ wá tó rán báyìí ni ó wàá sọ pé òun tún tí ó sì mọ̀ pé scheme of work kò sí lọ́wọ́ òun marking scheme kò sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ ọlọ́wọ́ ọba lọ́wọ́ tó tó wù ú ló lè ṣe but ìbílẹ̀ adìrẹ̀ wal hikma so so ìdí ìdí tó fi jẹ́ pé ìgbéraga ọ adab ni tó jẹ́ ima ìmọ̀ jẹ́ kí ìmọ̀ àbàṣẹ jẹ́ ntí dẹ̀ bi oníjọra ẹni lójú ọ̀gọ̀rọ̀ àjọra wọn lójú débi gbọ́n ni torí pé kí wọ́n fi máa rí àwọn ọmọ lẹ́yìn ìdàjẹ́ kí wọ́n fi má bọ̀ mọ́ kó fi jẹ́ pé wọ́n gbé wọn ju bó ṣe yẹ lọ tó jíṣẹ́ náà sàn án gan-an ṣe torí ńgbà tí wọ́n fẹ́ wọ́n ní ara ẹ̀ mú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni mí ọmọ maka tí ń jẹ kẹ́díd àwọn búrẹ́dì tó ti gbẹ tó ti gan ntí tẹ́yìn ń jẹ lèmi náà ń jẹ ntọ́bọ̀ ọlọ́run bá yà mí sọ́tọ̀ látara pé ó gbé extra responsibility lé mi lọ́wọ́ yìí pé kí n ṣe kí n ṣe ìbláàgì tó fi ràn mí so additional responsibility ló fi yà mí sọ́tọ̀. So, so ẹ má ti gbé mi débi tí mi dé ó tún sọ pé ẹ má ṣe mí bí wọ́n ṣe ṣe isa ọmọ mariam o tẹ́ ẹ̀ ń bá ń wá síbi sàárè mi ẹ má sọ di ìdí o ẹ má gbogbo ògbà ẹ ságbọ́dọ̀ wá síbi sàárè rẹ gbọ́dọ̀ wá síbi sàárè wọn débi pé ohun tó ń ṣàdúrà nínú àdúrà tó ṣe gbẹ̀yìn ni wípé àlàmàlà tẹ̀jẹ̀ ẹlọ́kọ́bọ̀rí wọ́sẹ̀nẹ̀n yu'bad wọn náà bá mọ̀ sọ sàárè mi di òòsà táwọn èèyàn wà máa bọ̀ yáàni so tàlẹ̀ yẹn fẹ́ fi jọ so ọ̀pọ̀lọpọ̀ àwọn organisation yìí àfáwọn ajẹun yóò wá rọ pé tó òun gan rọ́súlù lòun tàbí ànábì ọlọ́run ọba lòun àrí wọ́n tiẹ̀ ṣe omi inú gbójúgbóyà gan sọ wípé ó ṣe tíra. Uh, Ah, tíra kan bẹ tí wọ́n mú wá fún wa tí ẹnìkan ń pera rẹ̀ ní Sheffield ìnàrí nǹkan ọwọ́ nìbàdàn ó ní ànábì ọlọ́run bá lò wọ́n máa ń gba wáhìú eh, yanni bọ̀tí ńgbà tá a wo gbogbo detail a rí i pé n tó bí gbogbo ẹ̀ ojú nǹkan kan lọ àìmọ̀kan ọ̀já ìlmọ̀rọ̀kàp aláìmọ̀kan ni tí ọmọ yìí pé òun ò mọ̀ ṣe àìnímọ̀ ó pín sóríṣiríṣi omi ìwà tó jẹ́ pé jahil basit máa bọ̀ aláìmọ̀kan ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún torí pé ọmọ tó wọn mọ̀ so eléyìí ń so ó rọrùn fún láti kọ́ ní ẹ̀kọ́ akam juhala murakab murakabu kọ̀mọ̀kọ̀dẹ̀mọ̀ pé wọn mọ̀ nfa òun wòye pé ìwọ gangan gan wọ́n ló nídìí ohun tó wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ so tọ́ba ti wọ́ba ti mú ilé wa ní ọmọ ta pọ́npọ́n yọ̀ pé òtúngbọ̀ yé o ti ṣe nǹkan kan wọ́n pọ̀ báyìí so wọ́n lànà bí làwọn irú wọn ni Gulam Ahmed olórí àwọn Ahmedi tó náà sọ pé nùbúwà ò tí ì pin òun yìí ń kọ́ntínú òun wà lára àwọn tọ́lọ́wọ́n bá wọn. ó gbọ́dọ̀ wá ní láti apàṣẹ àwọn tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ ńlá muhammad rasulillah wọ́n ń ní gulam rasul nǹkan jágàjàgà tí ìsara rẹ̀ hàn so àwọn èèyàn pọ̀ báyìí kúfùrù tiwọn ọ̀rọ̀ nǹkan lélẹ̀ torí wípé kíni ntí wúmọ̀ yìí ní ìjìmá lé lórí consensus lé lórí. tí ò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ wọ́n ya pa sí i so eléyìí rọrùn kò sí ẹ̀tẹ́láf wípé ó mọ̀ yìí o lẹ́yìn òjíṣẹ́ nasala asalam o kò sáànà bí mi o kò sí ẹ̀tẹ́láf ń bẹ̀ nínú wọn míì alẹ́ àwọn sect míì tó jẹ́ pé àwọn náà jáde míì máa wọn tí wọ́n ń pè ní ṣíà ìtàn àṣẹríyà rí tẹ́lẹ̀ lẹ́nu ọmọ ẹ̀yà wa kan ni mo ti gbọ́ ń gbà bóyá wọ́n gbowó fún un ni bóyá kínní ni a kàn lọ sí wọ́n invite wa fóde kàní adébẹ̀ nínú àwọn ambassadors yìí wọ́n wá ambassador yẹn ló ń dẹ ló gbé máìkì ní sọ wípé lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ náà sàlám jáde láyé tán. àwọn kan bẹ nínú àwọn adilbeit wọn yìí ń gba wáyù wọ́n ní ẹ̀ẹ́n kí ni wá gbà wọn ni nínú tí wọn ń sọ ni wípé kuraani ń bẹ lọ́dọ̀ àwọn àwọn ṣíà ṣíà imamiya kuraani ń bẹ lọ́wọ́ àwọn èyí tó jẹ́ pé wà lára tọ̀dọ̀ àwọn yẹn ó tó tọ̀dọ̀ tiwa yìí ní nǹkan bíi ìlọ́po bíi márùn sí mẹ́wàá rẹ̀ kò wá sí gbólóhùn kan tí ń bẹ nínú kuranu tìí táwa ní lọ́wọ́ yìí tó tiẹ̀ jọ èyí tí ń bẹ lọ́dọ̀ àwọn bọ̀tà ń lọ bá sí ìtì àfẹ́wánì ntọ́rọrùn ni ẹgbẹ́ jáde ṣé àgbẹ̀ tiwa jáde ṣé bó ẹgbẹ́ jáde ká tiẹ̀ rí àbáwá tó kò sí ẹgbẹ́ jáde so bí àwọn tó yẹ pé virus within the system àwọn tó yẹ pé wọn ò sí lára ẹ̀sìn wọ́n fẹ́ wọlé sẹ́sìn lára láti dẹ ẹ̀sìn wò ni wọ́n pọ̀ báyìí tó yẹ pé ẹja wa náà sá ti ẹ̀dá ti wá lẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ní tó fà á tó fi jẹ́ pé àwọn àfa salaf wọ́n tako dídá ẹgbẹ́ lẹ̀ ló fi jẹ́ yí pé gbàrà tá a ti wọ ìlú yìí a sọ pọ́nbélé wípé gbogbo ẹgbẹ́ yẹn gan làwa wá gbógun tì a sọ pé àwa máa ń da ìjọ ẹgbẹ́ rú ni torí wípé <coughs> ọ̀gọ̀rọ̀ wọn ní constitution wọn wọláyì wọn bàbàrà constitution ju kùránì lọ wọ́n dẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ àwọn aṣáájú wọn ju súnà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam lọ wọ́n dẹ̀ pèpè sẹ́gbẹ́ ju islam lọ. àwọn wà tó fi jẹ́ pé ó yọ máa ṣe alfahar wípé ẹgbẹ́ báyìí ni mo wà ju pé kó sọ pé mùsùlùmí èmi lọ. so gbogbo àwọn oríṣiríṣi nǹkan máa bíi ó fẹ́ di bíi football club of a kind ló fi jẹ́ pé a gbọ́dọ̀ yẹra fún un ẹgbẹ́ wo lọ wà islam kí ló kọ tí mùsùlùmí kí ni basis yín quran bó la ṣe bó la ṣe ń tutí bí màmá ṣe tu sallallahu alaihi wasallam tó dẹ̀ fi fún àwọn sàbí rẹ̀ amúlò bọ́sì so eléyìí yóò fi jẹ́ wípé gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tá a bá rí nínú ẹ̀sìn ọ̀kan nínú mẹ́ta ní ọ̀jẹ̀ ìmọ̀ ẹni mímọ̀ tọ́jẹ́ yí pé a gbọ́dọ̀ pọ́nlé a gbọ́dọ̀ wà mọ̀ lọ́dọ̀ rẹ̀ tàbá láìmọ̀ kan tọ́jẹ́ pé kí ni a gbọ́dọ̀ pe àkíyèsí rẹ̀ láti bùn ní ìtọ́lọ́hún fi tàbí ẹnì kẹta ó nímọ̀ but lò ó tá a kìí sèyí báńdì irú nǹkan o kó fi mọ irú ipò tó wà so that bọ́lá wọn bá ṣe pín ẹ̀dá nù ìmọ̀kọ́jẹ́ ní mímọ̀ aláìmọ̀kan tàbí ẹni tó jẹ́ wípé ọmọ ṣùgbọ́n ó ń ṣàì bìkítà lórí rẹ̀ tó yẹ pé kò bìkí wọn ò tiẹ̀ kò tiẹ̀ jọ ẹni tó ní sọ àáfẹ́ tají eléyìí lọ tí òfin ní jẹ́ kí èèyàn gbégbèsè ayé ẹ̀wọ̀n. E ntí amiru wa bá sọ ni ntí ẹgbẹ́ bá sọ ni tó dẹ̀ yẹ pé gbogbo ohun tí wọ́n sọ yìí ó tako ìgbésí ayé àti ròrí ẹ̀dá pẹ́ńbélé mọ́bẹ̀ ní báyìí sọ̀rọ̀ àìmọye wọn tá a ti mọ̀ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n jọ dàgbà ó fẹ́ ṣègbéyàwó wọ́n lọ bẹ̀ torí wẹ́pín ni kò lóyà sí ẹgbẹ́ tó àmọ́ ọ̀n ṣẹlẹ̀ ok lè fẹ́ lágbájá ṣùgbọ́n fífẹ́ tí kò fẹ́ gbogbo àwọn àwálù rẹ̀ máa fi tọ́ wa létí wọ́n bá omi débi wípé wọ́n pe ìyàwó níyàwó lé pẹ̀lú fóònù ọkọ rẹ̀ torí ìyàwó ò ní fóònù wọ́n pé gbé fún ìyàwó rẹ̀ kì í ṣe àwọn làfẹ́ ìwọ làfẹ́ bá sọ̀rọ̀ ọ̀dà mọ́sẹ̀ ń jẹ fún lẹ́nì ó ti ṣẹ̀ṣẹ̀ gbẹ́ má ṣe ń jẹ fún un sitin rúùmù ni o ti lè sùn má jẹ́ o súnmọ́ kékeré lélẹ́yìí nínú tí ń ṣẹlẹ̀ o wàláì gbogbo ń dáhùn sọ kékeré ni kí ló dé fà á yaani ẹni tí wọ́n ń sọ fún ọ̀bọ ẹni tí wọ́n ń ṣe kínní gan lé lórí ìnàkí ǹjẹ́ àrírí tó bá yẹ pé àfi ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ṣe òṣùwọ̀n pé òjíṣẹ́ náà sàrà sálàm yóò wá máa mọ́nítọ̀ nǹkan oṣù ìyàwó ẹníyàwó ẹ̀dá yà ni mustahil ǹjẹ́ agbọ́rí òjíṣẹ́ náà sàrà sálàm yóò wá máa dictate fún ìyàwó ẹníyàwó nílé ọkọ rẹ̀ abẹ́dẹ̀ sallallahu alayhi wa sallam ọmọbìnrin wa sọ́dọ̀ òjíṣẹ́ náà sàrà sálàm ó ní mo fún ọ ní nǹkan yìí òjíṣẹ́ náà ń bi léèrè pé sọ́kọ rẹ̀ mọ̀ sí i kí ni yẹn ní í ṣe pẹ̀lú ẹ̀ òjíṣẹ́ náírà ni ọ̀dà lè pè wá ó pèdé ń bo ó ní ọkọ rẹ ní ìyàwó rẹ.